àtọ̀rọ̀ ìkẹ́tìgẹ̀ fún aṣáájú ànábì sallallahu alaihi wasallam àdápadà orí asalatu kọlọ̀nkọ̀nkọ̀dé ẹnìkọ̀kan wa ní tẹ̀síwájú wàlàyọ̀rọ̀ olúwẹ̀lẹ́dáwà subhanahu wa ta'ala ilé ìtẹ́jẹ́kú náà ní ìtọ́sọ́nà ìmọ̀nà ọ̀nà àtọ̀ àtọ́lọ́wọ́n bá fi sọwọ́ sí wa látòkè sánmà kálíbà olùgbésí ayé wa ní ìgbésí ayé tí ó nítumọ̀ nígbàtà bá padà lọ́dọ̀ ọlọ́run torí pé tẹ́yìn bá ti ń gbílé ayé tí ò ti lo Qur'an láti sílé ayé rẹ̀ ìgbé ayé ẹranko ni ó máa gbé kódà olúwa sọ pé ìgbé ayé ẹni bẹ́ẹ̀ ó burú ju ẹranko lọ torí pé ìsẹ̀mí tí ò bá ti ní ìgbọ́rọ̀ sọ́lọ́wọ́n ọba lẹ́nu nínú lọ́nà bánabi sallallahu alaihi wasallama sallama bó ṣe làákalẹ̀ ìsẹ̀mí tí ò já mọ́ kankan ni ìsẹ̀mí tó jẹ́ pé ẹni tó lò sẹ̀mí nga gbọ́ pàpà wá kábàámà pé òun ò bá ti wáyé rárá torí pé ẹni tó bá lo ayé tó wá lọ pàdé ọlọ́run ọba tó wá jọmọ iná tó wọnà jahannam lẹ́yìn ìsẹ̀mí rẹ̀ láyé ẹni tó ń wòrà yìí wá o ẹni tó ń wòrà yìí wá kọ́lọ́mùbá kò sọ wá kúrò bẹ́ẹ̀. ní ìtẹ̀síwájú àwọn ayat eléyìí tí a ń kà nínú sóràtún nahal quran orí kejìdín ní ọgbọ̀n orí kẹrìndínlógún quran chapter sixteen ní ìrọ̀lẹ́ àná adákẹ́ sórí àyà tí olúwa subhanahu wa ta'ala tuntun ròyìn nínú àwọn iṣẹ́ tó ṣe àwọn iṣẹ́ tí ń ṣe lé wa lórí tó fi jẹ́ pé onìkan náà ló lẹ́tọ̀ọ́ káfíjọsìn fún oní wallahu faddala ba'dakum ala ba'din fi rizq ọlọ́run ló ń ṣe òun gbọ́lá fún àwọn kan nínú ọ̀rọ̀ níní nínú ògbò àṣírí ju àwọn kan lọ́nà yìí fàmálẹ́dínà fúdìlú bìrọ́ dí rìskìhìm ala àwọn tó ló lọ́wọ́ ní kówó wọn fún ẹrú wọn fàwọnfíì sàwà káwọn ẹrú wọn ó lè wá sí kán lè dọ́gba ọ̀gá ò ní kówó rẹ̀ fẹ́rú rẹ̀ pé kóhùn àtẹrú rẹ̀ ó fi wá di déédéé so wáyé tí wọ́n fi wá ń rò pé olúwa ní orogún ẹ̀tọ́ tó ní láti máa jọ́sìn fún nìkan káwọn aṣọ kó lóyọ̀ǹda káwọn máa jọ́sìn fún kámi lẹ́yìn rẹ̀ sáwọn gẹ́gẹ́ bí olówó wọ́n lè sọ̀rọ̀ àwọn dẹgbẹ́ pẹ̀lú ẹrú wọn bóò náà sì wá rò pé olúwa ó sọ ẹnì kankan tá a mọ̀ mú ní pọ̀sìn lẹ́yìn rẹ̀ yóò wá gbé ẹnìyẹn kalẹ̀ torí àwọn tá jọ́sìn fókè wọ́n wá ní ọlọ́run ló pa àwọn láṣẹ bẹ́ẹ̀ àwọn tá ń jọ́sìn fún jésù ọlọ́run ló pa àwọn láṣẹ káwọn máa jọ́sìn fún jésù àwọn òdìdọ́dọ̀ wọn ọlọ́run àbí táwọn bá fi jọ́sìn fẹ́ dá kan àwọn tó ń jọ́sìn fún Ògún àwọn á rò pé Ògún yóò mú àwọn súnmọ́ lọ́wọ́n ba ọlọ́ni ní tẹ́yìn náà ò lè gbà tẹ́yìn lè gbà kó ṣẹlẹ̀ sí torí tẹ́yìn fi ń lọ lọ́wọ́n ba ọlọ́ni afàbí ní amẹ́tìláhì yẹ jàdùn sídẹ̀rọ ọlọ́wọ́n ba lè ń pè ní rọ́ọ̀nì nínú ọlá tó bá ṣe fún wa ọlọ́ni olóhùn ṣe àwọn ìyàwó fún wa bákan náà àlọ́kọ àwọn tá a jóbìnrin inú àwọn bá a ṣe wá fẹ́ra wa yìí ó jogún àwọn ọmọ àwọn àrọ́mọdọ́mọ ọlọ́run ló tó ń pèsè fún wa nínú nǹkan tó mọ́ ọlọ́run ní afabilibatili yu'minun sọlọ́wọ́n bá tó ṣe gbogbo àwọn orí ìkọlù yẹ ká máa fi jọ́sìn fún ni ṣé nínú ọ̀rọ̀ làwọn èèyàn tó gbàgbọ́ tí wọ́n tó ń lọ sóòsà Ọ̀ṣun Òṣogbo. So kódà wọn ní àti ẹ̀tún mú jọ́ọ̀bù ló bá bọ́ sí ọjọ́ Ọ̀ṣun Òṣogbo ní bá tún yí padà bá tún yí padà ọlọ́run ní pé ṣé rọ́ lẹ tó tẹ̀ bàtì tẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ obìnrin àmẹ́tì láàyè ń kúrò ìdẹ̀rọ ọlọ́run ọba tó fi rán ànábì sallallahu alayhi wa sallam sí wa tó ní ká sọ rere pẹ̀lú ẹ̀ ọlọ́run bá fi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀rẹ́lélẹ̀ inú àwọn àyà àti kà lọ àkàtún mú wá láti rán wa létí kódà ó tún fàpẹrẹ èèyàn méjì ìkan kò lè sọ̀rọ̀ <clears throat> kò lè gbọ́rọ̀ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kò lè ṣe nǹkan kan ṣe é fẹ́ fi wé abarapá tó lálàáfíà tó lè gòkè tó lè sọ tó lè sọ̀rọ̀ tó lè lọ́rọ̀ lọ́rùn ṣe é fẹ́ fi wéra wọn ni. torí ẹ̀ ọlọ́run ní gbogbo kọ̀kọ̀ sánmà àtìlẹ̀ ọwọ́ ọlọ́run ló wà alùkìyàmù ó sì dé bí kádìjú káyà ni torí pé ẹni tó bá ti kú alùkìyàmù rẹ̀ ti dé àsìmọ̀gbà tá kú torí ẹ̀ kẹ́dà ó <clears throat> tètè bẹ̀rù olúwa ẹlẹ́dàá rẹ̀ kó sì máa fìjọsìn fóònù nìkan kíkó tó dé ìkú yẹn ọlọ́run kò wá sọ déètì ẹ̀fẹ́ nìkankan.

torí ẹ̀ ọlọ́run ní kọ̀kọ́ sánmà àtìlẹ̀ ọlọ́lọ́rọ̀ kìíyàmà bíi kádìjú káyà mi àbí kò tiẹ̀ tó súnmọ́ jù bẹ́ẹ̀ lọ torí wọ́n lọ́wọ́ bá lágbára lórí gbogbo nǹkan ṣùgbọ́n ní wallahu akhrajakum min butuni ummahatikum nínú orí tọ́lọ́wọ́ bá tún ṣe nínú iṣẹ́ tó ṣe tó fi jẹ́ pé náà ló lẹ́tọ̀ọ́ ká fi jọsìn fún ọlọ́run ló wọn ọlọ́run ọba allah òun ló mú jáde nínú àwọn ìyá yín la ta'lamuna shay'a ẹ̀mọ̀ nǹkan kan gbà tẹ̀ jáde sáyé wa ja'ala lakumu as-sam'a wal absara ọlọ́run ọba ṣetí fún yín ó sì ríran fún yín wal af'ida kódà ó tó fún yín lọ́kàn tẹ́ fi máa ronú ẹ̀rín náà ẹ̀ ń gbọ́ràn ẹ tún ní thinking faculty ẹ tún lè ní nǹkan tẹ́ fi máa ronú mélòó mélòó ẹni tó yẹ kí wọ́n bí sáyé kò lè sọ̀rọ̀ kò lè gbọ́rọ̀ kò lè ronú àmọ́ abẹ́lómìn ní ń bẹ́ sáyé kò ní lè dá nǹkan kan ṣe ní gbogbo ilé ayé rẹ̀ ṣùgbọ́n náà ọba jogún ojú fún yẹn rí náà ó jogún etí fún yín ẹ̀ ń gbọ́ràn ó jogún ọkàn fún yín ẹ̀ máa ń tẹ̀ ń ṣe kò jẹ́ làákà yín ó yẹ ọlọ́ni wa ja'ala lakumu sama wal absara wal af'ida ó ṣe tí àtúnjú àtọkà fún yín la'allakum tashkurun kẹlẹ́bà dúpẹ́ fọlọ́wọ́n bá ní kí ni túmọ̀ dúpẹ́ fọlọ́wọ́n bá ìfijọ́ ṣe fóònù nìkan ìmọ̀ ṣe Islam torí mùsùlùmí náà ní ẹrú ọlọ́pẹ́ mùsùlùmí lẹ́rú ọlọ́pẹ́ torí pé ìwọ tó ń kírun mọ́sálán ó ti dúpẹ́ fọlọ́wọ́n ọba àwọn tá a kásùn bá a ti dúpẹ́ orikiriki ara wa fọlọ́n láàárọ̀ yìí gbogbo àwọn ìdẹ̀ra tó ṣe fún wa táwa gan mọ̀ tó jẹ́ pé ìjọ tí wọ́n bá sọ sẹ́lẹ̀ láàtò ó mọ̀ pé àṣé nǹkan báyìí ni nǹkan báyìí ń ṣiṣẹ́ fún lára wa gbogbo àwọn gbọ́lọ́wọ́ bá ṣe táwa mùsùlùmí tá a bá ti kírun fọlọ́wọ́ bá ẹlẹ́dàá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti gba ọpẹ́ wa lórí gbogbo ìdẹ̀ra yẹn nìyẹn ìdí tí kẹfìrí fi jẹ́ kẹfìrí tá a fi ń pè láláì mórè ni gbogbo ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún ó tún lọ́ọ́ fìjọsìn fún nǹkan míì sọ́lá ló ń sọ àwọn orin fún yín la'allakum tashkurun kẹ́lẹ́ ọlọ́run ní máa yaf'alu Allahu bi'adhabikum ọlọ́run ní kí mo fẹ́ fi fífi ìyà jẹ ń ṣe in shakartum tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fún mi ọlọ́run wa amantum tẹ́ ẹ sì nígbàgbọ́ nù mí wa kana Allahu shakiran alima ọba ọlọ́pẹ́ lọ́wọ́ ọba ó sì mà gbogbo ẹni tí ń dúpẹ́ fún ọlọ́wọ́ bá gbogbo ẹni tí ń sáyẹn mórí sí subhanahu wa ta'ala sọlọ́ọ̀ láwọn orí tó ń ṣe fún yín. tó mú jáde nínú ìyá yín mélòó mélòó ọmọ tó kú sínú oyún mélòó mélòó ọmọ tí wọ́n bí ayé tó sì gbè tó gbẹ̀mí mi mélòó ọmọ tí o tí ì dàgbà èmi ìdàgbà ó lè fọ́ lójú ó dàgbà ó lè di létí ó lè dàgbà <clears throat> kẹ́ẹ̀lẹ́ dúpẹ́ fọ́lọ́wọ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ kò ṣe wá ní <clears throat> ẹrú ọlọ́pẹ́ anábì sallallahu alayhi wa sallam ó ní mambuli abada ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá ṣòro fún fadhakarahu tí wọ́n ń sọ àwọn àdẹ̀rà tọ́lọ́wọ́ bá ṣe fún yẹn faqad shakara ó ti dúpẹ́ fọ́lọ́wọ́ wàyín katamahu faqad kafara tó bá fi ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá pamọ́ ó ti ṣe kèfèrí sórí lójú ó sọ fún nàbí pé fàámà bìnní àmàtì rọ́bìkà fàhàdì ọlọ́run ní wà nábì àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ọ máa sọ torí ẹ kò sí mùsùlùmí ò sí ní máa polongo la ilaha illallah fáwọn èèyàn torí ìdẹ̀ra alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́n bá ṣe fún nìyẹn yóò máa polongo ẹ̀ fáwọn èèyàn pé mùsùlùmí ni mí ẹ̀yin náà ẹ wá jẹ adùn islam ó ní wàá man ahsana ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ọlọ́run níta في fi dá lọ́rọ̀ tó ẹni tí ń pèpè sọ́dọ̀ ọlọ́run tó lè ṣiṣẹ́ rí tó sì lè sọ ní gbangba gbangba wípé ìkánná àwọn mùsùlùmí lèmi jẹ́ ọlọ́run mọ́ ṣe wọlé tí ó máa fẹ̀sìn rẹ̀ pamọ́ o ìdẹ̀ra tó ga jù tó ṣe fún ọ ló ń fi pamọ́ yẹn tí inú rẹ kì í bá dùn láti ṣàfihàn ara rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ sì mọ̀ pé àwọn kèfèrí àwọn tí ò jẹ́ mùsùlùmí yẹn pàápàá jùlọ àwọn kìrìyó wọn yìí fẹ́ kí mùsùlùmí ó ní àìdẹ́ntìtì wọn yìí fẹ́ kí mùsùlùmí kẹ́ rí mùsùlùmí kọ́ yọ lọ́ọ̀ká báyìí kẹ́ wá dààmú kí mùsùlùmí ni tó yẹ ló jẹ́ kí gbogbo ọ̀nà ní mọ́ wá láti tẹ orípa ìsìláàmù rí so táwọn ọmọ bá ń ṣe jambu jambu ní accredited centers tí centers yẹn bá ti jẹ́ center àwọn kẹfìrí báyìí wọ́n lè wọ́n bá wọn yọ jambu lórí àwọn ọmọ pé wọn ò lè wọ jamb center tíjọba ní ẹ̀kan ní center ó dẹ̀ lágrimẹ́ntì láàrin ẹ̀yìn àtijọba àti jamb pé tọ àwọn candidate wa wọ́n ń bọ̀ wá ṣe exam bí wọ́n sì ní ká lò ó káyọ ìjáàbù lórí wọ́n máa ṣe bẹ́ẹ̀ rí di sẹ̀rànwó lórí burúkú làwọn kèfèrí so gbogbo ọ̀nà láti ti tẹ ìsìláàmù rí náà máa wá kéèyàn ló ń gbé nǹkan kan wá rúnú ẹ̀dẹ́ yìí nǹkan tó jẹ́ ti gbogbo èèyàn kó wá ní wípé eh, wọn ò fẹ́ rí orí pa ìsìláàmù níbẹ̀ so torí pé nǹkan tí wọ́n fi gbé wá náà ni pé wọ́n sáà ti wò pé inú máa bí wọn pé bẹ́ẹ̀ dẹ́ ṣe jẹ́ ìlú tó jẹ́ pé predominantly Muslims so ọlọ́run bó sì fún wọn láwọn ète burúkú wọn yẹn kò fún wọn ní àṣeyọrí tó tó nǹkan over the years so eléyìí náà tàbí wáyé yóò fail lógo ọlọ́run gẹ́gẹ́ bó ṣe ń fail lọ́wọ́lọ́wọ́ àwọn ara wọn náà ni wọ́n mọ̀ mú lẹ́rú ni wọ́n máa sọ di àgùntàn táwọn olùṣọ́ àgùntàn tí wọ́n ń dáa jẹ látara bẹ́ẹ̀ wọn ò fẹ́ káwa mùsùlùmí ká ní identity olúwa sì pèpè síbi pé n ta fi ń jẹ́ mùsùlùmí gangan ni ká fi ara wa hàn pé mùsùlùmí ni wá ìtumọ̀ apá ń dúpẹ́ fọlọ́wọ́n ba lórí oore tó ṣe fún wa nìyẹn oore tí ò ṣe é gbé hàn kì í so oore nílé ayé gan ká fi dátọ́ mọ́nìyàn àwọn àdẹ́rà tí àwọn míì ò lè rí téèyàn ò lè fi yànrà níta gbangba oore yẹ̀bùyẹ̀bù ni torí ọ̀rẹ́ tó ga jùlọ náà wá ṣe fún wa náà ni pé ó ṣe wá ní mùsùlùmí ó fún wa ní islam islam ni ẹ̀ńtà máa ṣàfihàn rẹ̀ ní gbogbo ààyè ni ọlọ́run ní pé àwọn ìdára tó ń ṣe fún wa yìí la'allakum tashkurun kẹ́lẹ́ bá fi ẹ̀mí ìmoore hàn sọ́lọ́wọ́n bẹ́lẹ́ dá yìí ni ọlọ́run ní alam yaraw ila at-tayri musakhkharatin fi jawi as ọlọ́run ní sọ́mọ̀ sáwọn èèyàn tí wọ́n fi jọsìn fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run wọn ò wá wòkè kán wo sánmà kán wo àwọn ẹyẹ mùsàkàrà tí ń fi ìjáwé sàmà tí wọ́n ń fò nínú atẹ́gùn nù sánmà wọ́n ní mùdàlẹ́lẹ́tì lè tẹ̀yàrá tí wọ́n sì ná iyẹ́ wọn wọ́n sì máa fò sánmà ọlọ́ni máa yọ̀mùsíkò hùnà illallah ẹ mọ̀ pé olúwa ló mú ọ dúró ni kò sẹ́ni tó mú ọ dúró bí ò sí ọlọ́run torí ẹnu sáyẹ́nsì ẹnu physics wọ́n lè ní kinní kan obtrust wọ́n lè ní adaptation bọ́lá wọn bá ṣe dá ìyẹ́ wọn àwọn ìgbàgbọ́ náà ló dá ìyẹ́ wọn sẹ́ni pé kẹfìrí làwọn so ṣùgbọ́n àwọn ọ̀nì sọ pé bí nature ṣe dá ìyẹ́ wọn bọ́lá wọn bá ṣe dá ìyẹ́ wọn jẹ́ bá ti ń flip ẹ̀ òun náà ní gbéra ẹ̀rí pé yẹn náà làwọn náà wò pé tó bá fi lè mú ẹyẹ lè fò ẹ̀jẹ̀ á sí kíní bó ní ṣe ń fẹ́ bó physics wo ló wà dáadáa bẹ́ẹ̀ ṣe ń fò àjẹ́ pé táwa náà bá ṣe nǹkan tó náà níyẹ tí ìyẹ́ rẹ̀ lè ràn lọ́wọ́ nínú atẹ́gùn àwa náà lè máa fò ìròrí tọmọ èdè yẹn ṣe nìyẹn tó fi di pé wọ́n ṣe bàálù àtàwọn nǹkan míì ti ń fò lójú ọ̀run wọ́n ṣe hẹlikọ́pítà tí ó máa fẹ́ fáànù tí fáànù rẹ̀ ó máa fẹ́ sílẹ̀ tó wọ́n máa gbéra wọ́n sọ àwọn drones tó jẹ́ pé náà ní fáànù mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ lára tí ó máa fẹ́ lọlẹ̀ tó wọ́n fi gbéra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni alam yaraw ila at wọ́n yìí ṣe é wòye sí ẹyẹ musakharatin fi jawi as tí wọ́n rira wọ́n lẹ̀ nínú atẹ́gùn lójú sánmà ọlọ́ni máa yumsikuhunna illa Allah kò sẹ́ni tó mú wa dúró bí òsọ́lọ́wọ́ Allah ọlọ́ni inna fi dhalika la ayatin liqawmin yu'minun ọlọ́ni nínú bí ẹyẹ ṣe ń fò yìí àmì ń bẹ́ẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn ọmọ rínà rí ìlẹ́tọ̀ fìjọsìn fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kódà níbi ìwòye sí ibú lẹ́yẹ ṣe ń fò ọlọ́ni wallahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́ni ó ṣe tí mo tún ṣe tó yẹ kẹ́ ẹ fi mọ̀ pé mìíràn kan là á fi jọ́sìn fún tẹ́ ẹ fi mọ̀ pé àwọn nǹkan míì tẹ́ ń pè lẹ́yìn mi ọlọ́run ọba wọn lágbára àti ṣe kì sáwọn ní àṣẹ wọn ò sì lè ṣe láéláé ọlọ́run náà ni pé òun jogún ibùgbé fún yín látara inú ilé tẹ̀kọ́ wa ja'ala lakum min juludil an'ami buyuta ẹ̀ tó fi àwọn awọ ara ẹran ẹ tún fi ń kọ́lé ẹ fi ń sawọ tẹ́ ń dàgbólé tẹ́ fi ń ṣe tẹ́ǹtì ọlọ́ni tastakifuna ha yawma dhanikum wa yawma iqamatikum ìdẹ̀ra tó ṣe fún èyí ẹ̀ ń kí ni o tastakifuna ha ẹ̀ ń di àwọn awọ tó ṣe fún èyí ẹ fi ń jí ó rọrùn fún yín láti sàpò tẹ́ ẹ fi ń di èrò yọ́mù dọ́ ní kún gbé ẹ bá fẹ́ sìnrìn àjò wọ̀yẹ́ ọmọ ikọ̀ ọmọ ti kùn kódà náà lé àwọn ẹrù tẹ́ ẹ ẹ̀ ń fawọ́ sí báàgì tẹ́ ń kásọ sínú tẹ́ ń kó nǹkan níyín sínú wọ̀mí aṣùwáfíà kódà lára irun ara ẹran ọlọ́ni pé àwòbáríà kódà lára àwọn awọ ara rẹ̀ lára irun àwọn gánàm gẹ́gẹ́ bí àgbò ewúrẹ́ àwọn mí ń sin awúrú wọ́n ń sin àgbò àgùntàn ewúrẹ́ àwọn bíríìdì kan wà tó yẹ pé irun ara wọn máa ń pọ̀ ìdí tí wọ́n fi ń sin wọn ni pé wọ́n máa ń gé irun ara wọn mọ́ta tí wọ́n tún fi ń ṣàwọn nǹkan míì. ɛn gya nfaani yɛn ara ɛna ewure agbo bakana ɛna arara kumi ati maalu gbogbo ɛpata lɔwulo fun wɔ awubaari ha atawọn awo ara rɛ ɔlɔni wɔ ahyɛnri ha koda ɛna ara ewure ɔlɔni asaasan. ẹ tún fi ń ṣe àwọn fọ́níṣọ̀ ọ̀nà ilé wọn ni libuyutikum kabostin wa axia gẹ́gẹ́ bẹ́ẹ̀ fi ń ṣe rọ́ọ̀gì ẹ̀rí pé ń jẹun táwọn bàbá bá pẹran léyà ha wọ́n wà sa yóò di tẹ̀lé yẹn fi kírun mo kírun mọ́sáàsì àwọn fúlàní kan so kí ni ìtẹ́ yẹn ẹran náà fi ṣe. ibi tí màmú jókòó tí ń fi ń kírun ó tó ara mi létí gbàtà wà kéékèèké dáàdi wa nírú awọ yẹn tí wọn fi kọ́nu pálọ̀ wọn wọn ni wọn tẹ́lẹ̀ tí wọn fi kírun so torí ẹ nínú ìdẹ̀ra subhanahu wa ta'ala tó ṣe fún wa ni ọlọ́ni asáàsàn wa mata'an ila hin ẹ máa fi ṣe ìtòlé fọ́níṣọ́ọ̀sì nulẹ̀. tẹ́ lò fúngbà tó pẹ́ kése so ọlọ́run ní inú ìdára tó wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún nìyẹn ọlọ́run ní wallahu ja'ala lakum mimma khalaqa dhilalan wa ja'ala lakum minal jibali aknanan wa ja'ala lakum sarabila taqikum al-harra taqikum al-harra wa sarabila taqikum ba'sakum كذلك يتم نعمته عليكم لعلكم tuslibun ọlọ́run ọlọ́run ọba òun ló ṣe fún yín nínú nǹkan tó dá dilalan ẹ̀rí bògì takikumul harra takikum harra shams àfáàní tí ó máa nígbà tó rùn bá mú ẹ máa rí bògì sásì wa ja'alakum minal jibali aknanan lára òkè. Okay ọlọ́run ọba tún ṣe àwọn akinan wọn ní jamu okin wọ́n wà má yustakanu fihi kelgar wasar wọn náà làwọn kòtò tí máa wà lẹ́bà òkè bí àwọn kòtò cave àwọn gògó téèyàn tún lè sapamọ́ sí téèyàn tún lè máa téèyàn tún lè máa sapamọ́ sí láti ṣe ibùba ọlọ́run bá ní pé bákan náà àwọn kòtò tí ń bẹ nínú òkè yẹn òun ibẹ̀ tó máa ń tutù ju ìta gbangba lọ nígbà tí ta bá gbóná àwọn òkè yẹn ń bẹ tó jẹ́ pé wọ́n láwọn kòtò nínú tẹ́ bá sá sínú àwọn kòtò yẹn atẹ́gùn òtútù ń bẹ láti ṣàǹfààní fọ́mọ èèyàn ọlọ́run ní. وجعل لكم سرابيلا bákan náà ọlọ́wọ́n bá ṣe àwọn aṣọ fún yín taqikumul harra àwọn aṣọ tí ó máa sọ yín kúrò níbi gbígbóná òrùn ọ̀sán àbí títútù ìgbà òtútù wasarabila taqikum ba'sakum àtàwọn aṣọ eléyìí tí ì máa sọ yín kúrò níbi nǹkan ogun bí aṣọ ọrin àwọn bulletproof àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni kàdálíkà ìtìmọ̀ ní àmọ́tàwó aleikum bólúwa sì sì parí àwọn dẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí nìyẹn la'allakum tuslimun nítorí kẹ́lẹ́ bá jẹ́ mùsùlùmí ni ọ fáàní tu wàhídúnà kò ní jẹ́ pọ́lá wọn bá lè kan lẹ́ẹ̀mọ́ fìjọsìn wú àwọn orí tó ṣe fún wa yẹn ó gbọ́dọ̀ tọ́ wa sọ́nà bó láti máa fìjọsìn fún nìkan kó ló wà kó sì wá ní olùjọsìn fún insha Allah ibi tí yá

وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته